ní àtètèkọ́ṣe kò sí ohunkóhun àfi ọlọ́run nìkan ọlọ́run sì dá ayé àti ọ̀run ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ ńlá kí ó wà àti ìmọ́lẹ̀ kékeré ìmọ́lẹ̀ ńlá yìí ti ṣe òòrùn láti máa ṣe àkóso ọ̀sán àti ìmọ́lẹ̀ kékeré tí í ṣe òṣùpá láti máa ṣàkóso àṣálẹ́ àti òru. Ọlọ́run sì dá ìràwọ̀. Àwọn ìmọ́lẹ̀ wọ̀nyí ni Ọlọ́run dá láti máa ṣàkóso ìgbà, àkókò, ọjọ́, oṣù àti ọdún. Ọlọ́run sì dá ohun gbogbo tí ń bẹ ní ọ̀run. Lẹ́yìn èyí ni Ọlọ́run dá ohun gbogbo tí ń bẹ ní ayé. Ọlọ́run sọ fún ilẹ̀ pé kí ó mú ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀ jáde wá, ewéko ìgbẹ́, ẹ̀fọ́, igi, igi eléso àti èso wọn ọlọ́run sì wí pé kí wọ́n máa bí sí kí wọ́n sì máa rẹ̀ sí bẹ́ẹ̀ ni ọlọ́run sọ fún òkun pé kí ó mú gbogbo tí ń bẹ nínú rẹ̀ jáde wá gbogbo ohun abẹ̀mí gbogbo tí ń bẹ nínú omi a sì mú wọn jáde wá bẹ́ẹ̀ ni ọlọ́run dá àwọn ẹyẹ tí ń fò ní ojú ọ̀run àti ọlọ́run rí gbogbo tí ó dá wọ̀nyí ó rí wípé dáradára ni lẹ́yìn èyí ọlọ́run wípé ẹ wá ẹ jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa kí ó lè bá a máa ṣe ìṣàkóso ohun gbogbo tí a ti dá nínú erùpẹ̀ ilẹ̀ ni ọlọ́run mọ tí ó sì fi mọ ènìyàn lẹ́yìn èyí ni ó mí èémí ìyè sínú ihò imú rẹ̀ èémí ìyè tí ọlọ́run mí sí ihò imú ènìyàn yìí ni ènìyàn fi di alààyè ọkàn ọlọ́run sì dá ọgbà kan sí ìlà ìhà oòrùn ídẹ́nì níbẹ̀ ni ọlọ́run fi ènìyàn sí ní àárín ọgbà yìí ni ọlọ́run gbin igi méjì kan igi àkọ́kọ́ ni igi ìyè nígbà tí igi kejì jẹ́ igi ìmọ̀ rere àti búburú ọlọ́run sì mú àwọn ẹranko gbogbo tí ó ti dá wá fún ádámù láti fún wọn ní orúkọ ádámù sì fún wọn ní orúkọ ṣùgbọ́n fún ádámù ni a kò rí ẹlòmíràn tí ó dàbí rẹ̀ nítorí èyí ọlọ́run wípé kò dára kí ènìyàn nìkan kí ó nìkan máa dágbé èmi ò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un ọlọ́run sì mú kí oorun àsùnwọ́ra kí ó kun ádámù nígbà tí ádámù sùn yìí ni ọlọ́run la ìhà ẹ̀gbẹ́ rẹ̀ ó sì yọ egungun kan jáde ìhà ẹ̀gbẹ́ rẹ̀ yìí ọlọ́run sì dé padà egungun tí ọlọ́run yọ yìí ni ó fi mọ ẹ̀dá mìíràn tí ó dàbí ádámù nígbà tí ádámù jí ó ní hmm, èyí yìí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi obìnrin ni a ó máa pè é ọlọ́run sì súre fún wọn ó wí pé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí kí ẹ sì máa ṣe ìkáwọ́ ní ohun gbogbo tó wà lórí ayé ọlọ́run sì rí pé ohun gbogbo tí ó dá pé dáradára ni ó sì wí fún wọn pé nínú ohun gbogbo tí ń bẹ nínú ọgbà ni ẹ̀yin lè jẹ ṣùgbọ́n nínú èso igi ìmọ̀ rere àti búburú ó ní ẹ̀yin kò gbọ́dọ̀ jẹ nítorí ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ èso náà kíkú ni ẹ̀yin ó kú àwọn méjèèjì sì wà ní ìhòòhò wọn kò sì tijú nítorí ìdí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò sì wà papọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ àwọn méjèèjì wọn sì di ọ̀kan ọlọ́run sì rí ohun gbogbo tí ó dá ó rí i pé dáradára ni ọlọ́run sì bùkún ọjọ́ keje